mi first of February, right? Yes. This is our month of birthday. Isn't it? Eh? Yes. Oh, I don't even know. Happy new months. For those of you who are still in first of February. òye bọ́lá ó má lọ ṣubú mi ìṣẹ̀lẹ̀ ṣubú ìwọ̀ ojú mi ń dòyìn ní ṣá my hand is turning me my hand is turning me mm. on the first like this i don't feel like talking until bill is settled bill paid in Canada. báwo ṣe wégìlẹ̀ yìí gbẹnu kò gbé ta ni message wo nìyẹn I even saw one message sef o mọ̀ kó ń lára print kìíní wa lórí ìbàjẹ́yàwó ìbàjọkọ ìbàjẹ́yàwó ìbàjọkọ ìbàjọkọ mo wà lórí live ìbàjẹ́yàwó ìbàjọkọ ìyàwó ìbàjọkọ ìbàjẹ́yàwó ìbàjọkọ. Ah, Hi, can I get your call right now? Do pe ọkọ fún mi náà. gbé ọkọ fún okay okay television channel on gbé ọkọ fún mi ìyàwó ò gbé gbé ọkọ fún mi ó happy new month how are you when it is so much like this. No, you are in Canada. and forward it to voicemail. The person you're trying to reach is not available. At the tone, please record your message. you <laughs> can send message. See. Don't be shy. yìí. Happy new months. Happy new month. <laughs> Ah. happy new month. hello a wà lọ́lídé lórí Facebook ń bí ó ti yé mẹ́yìn olúwa àgbọ́n máa ṣe ń tẹ̀kẹ́ tí ò bá súnwó èèyàn máa tètè dàgbà ju ọjọ́ orí ẹ̀ lọ ṣé wọ́n lè mọ̀ pé just seventy years ní just seventy years old lèèyàn ti ń wòran funfun lórí báyìí mi ì dẹ̀ fẹ́ lo dá ìmọ̀ o mi ì fẹ́ fi kọ́lọ̀ sórí mi mọ́ gbogbo irun ti funfun o ẹ gbà mí o irun ti funfun irun ti funfun where is comb Tolu please give me small comb màá ṣe nǹkan tó fẹ́ ṣe ṣùgbọ́n. you want this? mi ti funfun. my landlord ìbẹ́ lọ kóòtù o <laughs> ó ní send it torí tó bá di ọ̀la àwọn insurance àwọn ò ní sọ pé kiri wọn máa tún yọ owó títí wọn ó ga ọ insurance yẹn wọ́n yọ owó báyìí gbogbo àwọn insurance wọ́n máa yọ owó tó bá ti dọjọ́ tó fẹ́ claim owó ni wàhálà máa ń wà. wọn ò gbé bọ̀dọ̀ ní send it all right a fẹ́ san wọ́n eh, owó ilé yàtọ̀ sí owó iná kò sówó iná lóṣù yàdé I don't think I'm paying for light this month um, one thousand how much I mean one thousand six kini one thousand six eighty owó yẹn owó yẹn. Which one? owó ilé wa rẹ́ǹtì yàtọ̀ sówó mi àti náà one thousand six eighty àbí fún one thousand five Look my hair. Àgbà ti dé. Lórí tó kú kò bí orí àná. If I want to do my hair now, if I want to put anything, I'll put gray. I'll make everything gray. En blond. En blond, she en yeah. No, en blond, báwọn. Kí ló ń pe kọ́lọ̀ yìí náà? Kí blonde mo ní ọ blonde blonde. ṣé mo pé láńlọ́ọ̀dù mi sọ pé nígbà tó lọ sí kóòtù mi rẹ̀ pé just pay me on the first owó ẹ̀ kú hundred and something mo ní à ah, ṣé ká fún ní one five kó kú one eighty sí ó ní kán mo wá mo rò bóyá tó bá dé kó fi sílẹ̀ sí àwọn insurance máa gbà ń bẹ wọ́n máa mú tí wọ́n bẹ̀rẹ̀. <laughs> won't pay owó lé we cannot even eat meat that we like we cannot even eat food because we want to pay owó lé in Canada I wish I could get the money cash like this and show you one five one six wonder o ṣe there? kò gbé kọlù mo fẹ́ kó gbé ni kó kàn fún amẹtò mo fẹ́ fi ṣe ni nítorí <laughs> ọ̀rọ̀ kóòtù mo fẹ́ béèrè pé ṣé àdẹ lọ kóòtù <laughs> Next month ọlọ́run jọ o jẹ́ kí n rí níta eh, on the twenty nine àbí on the twenty no twenty eight ló ṣì máa dé this month is twenty eight or twenty nine. oh leo oh, this is a wonderful year anyway so ọlọ́run máa jẹ́ kí n rówó lé ẹ̀ ní twenty seven kí n tiẹ̀ lè sẹ́lẹ̀ sí twenty eight ọlọ́run jọ o tí oṣù yìí that's for next month ṣòtìyé hmm. owó oṣù yìí sì lásán one thousand let's say one thousand seven plus owó iná àti omi yẹn one thousand eight something divided by thirty let's say one thousand eight fifty divided by thirty thirty yeah divided by thirty. 61.6 that's the amount I pay like B and B in this house like somebody living in hotel Like that's the money I'm paying every month. So if I don't make 50, 100 plus, at least in a day, if I don't make 100, 100 dollar every day, including Sunday, it will be difficult for somebody to pay the rent of this house. You understand? So 60 something like 65 every day. So and at times in a month the other day in a week there was a time when I was working I got twenty dollar pay in a week when I need to pay like four hundred the rent is four hundred in a week yeah the rent my rent every week in this place is four hundred so and uh, when I was working they pay me there was a day they pay me twenty dollar that caused problem like I was angry I'm not like you know talking that time so somebody is stressed and um, a lot of people also relaying people and you are relieved a lot of people in their life and some people want you not to even get the money to pay so that you can be disgraced you can imagine the money I'm paying let me bèrè ó lè ti gbà o kò ní pẹ́ àwọn gúgú ẹ má máa credit when they send you credit uh, student. This are, are, they, are this one not fraud? Atolu. Huh, hmm? This one, see email, wọ́n ṣé kì í ṣe fraud, CWC. Are you getting me? <laughs> So, <laughs> just rent alone, just rent. It's not part of the, there is no electricity, I mean water. So if I want to maintain this house, in a day I have to make $100 a day. And $100 is not too much money. Okay? Uh-huh. hundred dollar is not too much money but if you are working privately you are not working with the company and also if you are working uh, like you get a job permanent job you can be you can earn more than 100 if it's work if the work is permanent you know but the way it is, is now you know every morning, even for cream papa. But when you're going to get the permanent uh, something, they blocking them. Say, well, anyway, we don't. We look unto God, the author and the finisher of our faith. Mm. The time they don't want us to survive, we are going to survive. We are not going to be eliminated. And they were not going to die in the... So, We don't even think about ourselves. I played for my daughter, herself. We don't even think about taking care of taking care of yourself. But you have to just pay for the bill. You are fraud, eh? The news original or is fraud? It's original. Okay. For somebody like for for you. Okay. That I send all the money in my account to a landlord now. And somebody will be telling you that I have not even prepared for myself, <laughs> for my daughter. <laughs> Hmm. and some people will be telling you they oh oh God oh God of creation bọ́ọ̀ kan máa ń ta mí like ó She call him. He come and show ìkọ́ my she she she ṣèfù She she she. My máa yọ mo lọ́gọ̀ ni àbí mi lọ́gọ̀ mo Logo. àbí mi lọ́gọ̀ lọ́gọ̀ àbí mi lọ́gọ̀ àwọn kan jókòó àwọn kan dúró bí orin tẹríba wọ́n fẹ́ ṣe lẹ́yà mi o ẹ bá mi bí wọ́n léèrè wípé oníbo ni wọ́n fi tó lò wá sí àwọn kan dúró wọ́n láwọn fẹ́ ṣe lẹ́yà ṣàdé o ẹ bá mi bí wọ́n léèrè wípé níbo ni wọ́n fi tọ́lù wá sí. ẹ ló tùtùtù it's not even sad ṣé tó bá ṣe kó jẹ́ Bluetooth. àwọn kan dúró kò ṣáàjì mo ti ṣe kí ni mo ti láwùjọ àwọn kan dúró wọ́n láwọn fẹ́ ṣe lẹ́yà mi ẹ bá mi bí wọ́n léèrè wípé débo ni wọ́n fi tóòlù wá sí just imagine uh, for that eh, sixty uh, something dollar every day that's the hotel Nigeria hotel I'm paying sixty thousand sixty something thousand every day for the past six years sixty thousand day. iye tó jẹ́ nìyẹn ní Nigeria money ó tẹ̀ sí jù bẹ́ẹ̀ lọ báyìí tán bá tún calculate owó that's the amount I'm paying every day. you don't know like oh God I want to do something I wanted to do something for my but anytime tí ọmọ mi bá ti wà rán mi ò fẹ́ ṣe kínní. anyway ní owó nàìjíríà pẹ̀lú owó tí mò ń sọ yẹn that's sixty something thousand every day but people tó ti wà ní abroad bí tó yẹ pé like èmi tó bá jẹ́ pé irú ilé tí mo gbà yín sí náà kò lè ṣe é kérò sí like kéèyàn kó èrò sí and again it's even dangerous for somebody like us èmi ò sọ pé wọn ò fẹ́ mi nílùú torí pé ọ̀tá pọ̀ ju ẹnìmì lọ àwọn tí ó fẹ́ràn wa wọn ò tó nǹkan kan àwọn tó kórìíra wa ló pọ̀ jùlọ torí pé àwa jẹ́ olótìtọ́ a sì àwọn èèyàn tó jẹ́ búburú wọn rí wa bí difficulties so for that wọ́n lè gbogbo making life difficult is just to humble somebody to break your wings. You understand? But at times when you see me talking, I don't. And my wings, even when it stings, it's not. Till the teeth, so my wings is not broken, and it cannot. Because I trust so much in God, I believe so much in God, and I'm not lazy. Are you getting me? I'm not lazy. It's not by iṣẹ́ or by bá ṣe ló fi ń lówó o. Táwọn Yorùbá sọ go and work, wọ́n kàn fẹ́ lé yín dànù sígbó. Nígbà mìíràn, ṣe ti yé bẹ́yẹn. <laughs> kò ṣe pé pé fẹ́ gbé mi lọ court yẹn mo fi lọ but if I have it on time if I have money for I've been living in this house now this is my fourth year in this house mo máa pé four years níbí báyìí ṣe ti yé bẹ́yẹn so and in the beginning on the first buy even before the time I pay the money when the money is my account when I make money you know but the situation everywhere you know We cannot. If I leave the money till tomorrow now, if I don't pay it now, the insurance can debit it. I'm still going to pay for the insurance or what? ó lè lọ tó bá tí ò bá tiẹ̀ sọ́mọ́ ó lè lọ kán fún mi ní overdraft but like tó bá ti wá yọ before the time I may not be able to pay this person we are not lazy anyway if somebody should hold one thousand five hundred dollar ìwọ́n tí mo kàn ìsánsìn tó bá kó dání ní orílẹ̀-èdè nàìjíríà do you want to rubbish me out of gbogbo igbá tẹ́lòmí ìgbé dání nǹkan tí wọ́n nàìjíríà ń ṣe gbogbo ṣọ́ọ̀bù tẹ́lòmí ní tó máa display fún wa pé àwọn owners of shops àti ilé tó bá calculate gbogbo ọjà tó wà ń bẹ̀ ó lè má tó ó lè ẹlòmíì gan gbogbo nǹkan tó máa ń display fún wa lórí social media tó dẹ̀ máa dunnú gan gbogbo ọjà yẹn kò wọ two million tó bá dẹ̀ wọ two million míì gan gbèsè tún wà nú ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ so that is nǹkan tí Canada yàtọ̀ sí Nàìjíríà if our country here Canada my country wonderful country can give us can bring down the accommodation okay like this house this house could be like one thousand so if I pay one thousand now I have extra five hundred I pay the other insurance I still have money and then I work more before the time I will surely be getting money You understand me? Ilé wọn. Ọmọ check it. What's good? Yeah, we. Ṣó ti yẹ yín bẹ́ẹ̀? So téèyàn bá téèyàn bá kó one thousand five hundred dollar kan jẹ́ kí n wà ní Nàìjíríà kó jẹ́ pé Nàìjíríà mo ti kó one thousand five hundred dollar dání báyìí kí n kó tẹ̀ jẹ́ five hundred thousand kó tẹ̀ jẹ́ five hundred dollar dání mo kó dání every month they secure àyà mi ò ní jà àyà anybody ò ní jà àwọn èèyàn tó bá kó two hundred thousand tó bá kó five hundred thousand dání wọ́n á ṣe oríṣiríṣi nǹkan náà máa ṣe fúnra wọn in that money but here Canada I pray kí ilé kó ship come make life affordable more in this place it will look like. Uh, ó máa àwọn èèyàn máa ní p àwọn èèyàn máa wà happy gan for the accommodation ilé ó ń kí screen people accommodation in Canada is screen people yeah if they can bring down more accommodation to be cheaper if this house is one thousand then I pay one thousand and after some time I pay my electricity you know then I see how money I work more if you are making like even one thousand five and some people in Canada at this time some don't even make one thousand in a month some people don't even make one thousand but I'm paying one thousand plus and some people say oh go to place I'm been I'm been searching for house it's like in Quebec now ilé tó wọ́n ló kù ilé tí òwọ́n yẹn àwọn immigrants wọ́n ti snatch gbogbo ẹ̀. Immigrants are taking the houses that are not expensive. I'm busy looking for accommodation, cheaper, nothing. Nothing. Today I call. Yesterday I call. Every day I busy call. People don't move out during winter. But you know that if I have a cheaper place that, um, you understand me? I can move out even in snow when it's snowing like this. You understand me? So it's not that the, I, eh, eh, it's not that um, some people the way just you know a lot of people that are also mocking people some of them are living in uh, shelter that's shelter you know before they lie that I'm living in shelter even some people that time gbogbo kọnkéré ilé kọnkéré wọn ni mo pe designer ni wọn ṣe ṣe tó dàbí pé wọn paint ẹ inú bíbá ní ti wọn ṣe pop ló wà níbi kitchen báyìí láti bíbá lọ ibi bá wọn kọnkéré you understand me so this is a new design now àwọn ilé tí wọ́n ń ṣe báyìí but people don't know so àwọn èèyàn sọ wípé àwọn kan ń gbé ilé ní Canada bí báyìí ó níbi kan tí mo ti lọ ra mọ́tò ní ọjọ́ kan dírẹ́bà tó wá gbé mi tó máa wọn ṣiṣẹ́ ń bẹ̀ ó wá ibi ilé yẹn mo wá ní ah, ilé yìí dá ó wá ní ìjọba lónìí wá ní èló ló ń san bẹ́ẹ̀ ó wá ní three hundred ló ń san how many bed ó ní two bedroom náà ìjọba fóun òun àtọmọ ẹ̀ ó sọ three hundred ló ń sọ fún ìjọba àbí eléyìí náà ni ìmí ìgbọ́n tó máa fún ẹ̀jẹ̀ lè lọ because ilé ìjọba tó yẹ ti ọdún sáà bẹ́ẹ̀ three hundred ló san as a citizen because wọ́n sọ wípé kọ́ income ẹ̀ ó kéré so ìgbà míì ó lè ríṣẹ́ ìgbà míì ó lè má ríṣẹ́ tó ti ṣe mẹ́yẹ so they that's why ti àwọn accommodation bẹ́ẹ̀ irú àwọn tó bá ń gbé nínú accommodation tó ti jẹ́ pé home ni tó ti wá tí àwọn ìjọba tó ti wá pẹ́ńbẹ̀ táwọn ìjọba bá fẹ́ ta fún ó wọ́n máa yàtọ̀ àbí tí a máa sọ two hundred pounds àbó sọ two hundred three hundred euro ó lè compare ní tó ń san almost two thousand dollars every month ní accommodation in Canada you cannot so a lot of people dey be telling you hey maybe she cannot work we need a hard working person nobody dash me money o people also restrict my account for me not to get money new on the Facebook new that believe that if you watch it you going to be getting money to be relieved they don't want me to be relieved new. No. You understand me? And that also we pray. It teach us to be more hardworking. Although iṣẹ́ tíṣẹ́ bá pọ̀ jù náà máa ń pààyàn. Ó ti yẹ ìmẹ̀ iṣẹ́ máa ń pààyàn. Táwọn ìbá sọ pé ìṣe ò kì í pààyàn. Iṣẹ́ máa ń pààyàn ẹni tó bá nídìí owó tí ò rí tí ò bá yá. Ayẹ̀ máa ga sókè báyìí. Tó yẹ pé few money tí mi ò tí sọ tán yìí. Tó bá jẹ́ pé mi ò tí rí kọ̀ọ̀kan nínú ẹ̀. Just imagine. Ìtì máa tún máa wò kí ni mo ti sọ ní ìlú Canada rí mo ti ta jewelry sí ọmọ mi gold etí ẹ̀ bẹ́ẹ̀ ni láti sanwó lé to support something a lot of people going through many things àwọn tó bá dẹ̀ mọ̀ owó èlò mọ̀wé ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ nígbà kan nígbà covid àwọn a lot of people dey borrow money from the company from the government to start business and the money is a huge money some people dey even say to people <laughs> wọ́n láwọn kan tí wọ́n ti gbé sórí yẹn wá fún bẹ́ẹ̀ bọ́ tèmi ò láì láti máa sọ sórí tèmi ò bá mọ̀ tèmi ò láì kí ọmọ àbàyàn jẹ́ torí tó bá dẹ̀ sọ wọ́n lè po oúnjẹ lọ́ọ̀ sí wọ́n ti ẹ̀lẹ́nì kan ní tó gbé ní Canada rí kó gba how many two hundred and something thousand dollar ló gbàngbà yẹn ló gbé bẹ́ẹ̀ símọ̀ Nàìjíríà pé ó dẹ̀ gbé bẹ́ẹ̀ pé kò ṣe padà wá sí Canada wọ́n sọ fún mi ní ọba ìbúre bọ́ bó ṣe sọ sórí yẹn fún mi wọ́n fẹ́ kí n wá sọ ni I will not say that I will not I'm not going to and I will never do such things you understand me so àwọn èèyàn kan máa sọ pé wọn ò ṣiṣẹ́ nísìngbà tí mo rẹ́jísà fún mo rẹ́jísà fún oríṣiríṣi drive oríṣiríṣi tọ́mọ mi bá dé gbà mí a máa sáré lọ ṣe nǹkan tó yẹ pé kò tẹ̀ lè ra nǹkan oúnjẹ fún wa adán bá fún wa ní uber eat uber drive wọ́n fún wa ní iṣẹ́ ten dollar wá wò pé ọjọ́ mélòó kó tó wo gbogbo táyà máa ti bàjẹ́ bóyá o ra táyà one thousand o ò pa bóyá kí táyà yẹn tó bẹ̀rẹ̀ sí ní kíní àti gbogbo kìlómítà o tẹ̀ sí pa you know those one iṣẹ́ yẹn á kàn fún ẹ ní bóyá kò fi support tó bá dé láti ibi iṣẹ́ kan tó yẹ pé iṣẹ́ yẹn o ti gba owó bóyá kò fi owó kò fẹ́ support ẹ̀ tuntun tì bọ̀ kó jẹ́ yẹn ló fẹ́ bèsì lé lórí bọ̀ tó bá jẹ́ drive like uber drive ìyẹn tún da because uber drive bẹ́ẹ̀ yẹn àwọn míì ṣe uber drive tó yẹ pé ìní èdè wọ́n lè pa one thousand i mean wọ́n lè pa two hundred wọ́n lè pa one thousand i mean two hundred and something ẹ jẹ́ ìfikàn wọ̀nyí sí eléyìí sí ibi tó epo tí máa lò débi eléyìí tí bá fẹ́ lọ that's why we don't take some things at times epo tá a máa lò tó bá fún ẹ níṣẹ́ twenty dollar ńgbà mi wàá fẹ́ lo epo fifteen dollar ìtọ́lẹ̀ ni kò lọ ṣọ́ọ̀pù o ti oyé báyìí tó máa ní kò lọ ṣọ́ọ̀pù tó bá lọ ṣọ́ọ̀pù wọn o lè rìn báyìí ọdún <laughs> mo láìdí láti rìn nísìkò kò kò ṣe pé kò máa rìn kiri o tó torí twelve dollar torí five dollar tó bá ṣiṣẹ́ yẹn tó wà wò tó bá yọ owó epo ó lè má kù jù bá three dollar five dollar àmọ́ pé ṣé ó rí lè mátà ó dẹ̀ ti lo like hours lórí ẹ̀ You understand me? So people will now be saying that they just be saying that she's a lazy person. I this time around we don't even I don't like to tell my life to people on this social media that enemy that they block you they be doing as if they want you to die they want everything to happen to you anyway sha anyway ẹ̀yin tẹ́ kàn retí pé wọ́n fẹ́ gbé mi lọ sí court tí n bá ti tí n bá fẹ́ sanwó ìlọ́la tí n bá fẹ́ ṣe agídí wo lè sanwó ìlọ́tún la kí n sọ pé máa san níjọ́ monday ó máa gbà fún mi náà ni tí bá dé court wọ́n sọ fún mi pé wọ́n bá ní kó wá kó ẹrù jáde àwọn ilégbà tó jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín inú ilé tí mò gbé i love my ibi tí bá wà mí torí pé tí mi ò bá lè gbà mi ò kì í fi ń lọ yàn ilé tí mò ń gbé ẹni tó gbé bẹ̀ ẹni tó gbé bẹ̀ according to story mi ìfẹ́ sọ má jẹ́ sọ. So life wà miserable fún kó tó kúrò nínú ilé ojoojúmọ́ ni wọ́n máa ń send lẹ́tà ìwá láti báǹkì láti oríṣiríṣi ọ̀nà god forbid that will not be my portion ó ti yẹ yín ojoojúmọ́ ni wọ́n máa ń send lẹ́tà ìwá bí àwọn aráàbù kankan bẹ́yẹn gbogbo lẹ́tà ẹ̀ bóyá ó ti kú òǹlù ni o bóyá ó ṣe but life wà miserable fún kó tó dé bíbá ìgbà tẹ́bi dẹ̀ máa gba bíbá ilé yìí ti wà bíi vacant like three months because a lot of ilé ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ mo rí ilé tó jẹ́ one three náà mo kàn ní mo like ilé tó jẹ́ new house tó dẹ̀ ní security mi ò like ilé tó yẹ pé ẹnu ọ̀nà ẹ̀ máa wà níta báyìí tí wọ́n bá ti wọlé direct they are coming to to see me no I want you to go through the reception bí àwọn kóńdò báyìí i loved it for security purpose because ayé burú gan ayé dẹ̀ níkà bá ṣe ní security tó yìí náà àwọn èèyàn sì try láti fẹ́ break it wọ́n máa sọ pé look for her go for her in another people's system so nínú owó tá a fẹ́ san and again balance ti last time yẹn let me show you owó tó ń fún mi owó tí mo fi san owó yìí so don't believe that so Facebook mo ti rí o lára benefit and lára iṣẹ́ tí mo ṣe ní Canada ṣé mo pé ibi tí wọ́n ti dá mi dúró yẹn mo ní benefit kan tó máa fún mi òun ló jẹ́ kí n rí àwọn nítorí owó yẹn tí mo fi san ṣé ti eyín mẹ́rin tíjọba máa fún mi so ẹ má rò pé báwo ni bí ló tún ti rówó ẹ má wulẹ̀ bá péjì mi jẹ́ mú ṣé ti eyín mẹ́rin let me show you. ìgbà tí mo kọ lẹ́tà sọ́dọ̀ ìjọba tí mo ní iye tí mò ń sọ nìyẹn wọ́n ní wọ́n fẹ́ confam mo ní are you sure mo ní yes iye tí mò ń sọ nìyẹn àǹtí bá tẹ̀sí pé mo fẹ́ múyàn sínú ilé gan pàápàá òun gbọ́ tún lè máa gba ó tún lè sùn mí nítorí pé máa sọ pé mo sublet fún yàn láìsọ fún un torí èèyàn méjìlá dára fẹ́ gbé bí my daughter and myself bó dẹ̀ ṣe máa ń wà ní Canada yẹn but this time around ó ti di pé àwọn àwọn family they have to family two family can be living in this house ó ti yẹ ní mẹ́yẹn two family can be living in this house but tó bá jẹ́ pé bá ṣe fẹ́ ṣe láti beginning nìyẹn má ti mọ̀ má ti zero mind mi fún but the way the situation and the economy of the whole wide world ni kì í ṣe Canada nìkan but he's telling on Canada very well. Send it. Okay. Ní last month, ẹ mọ̀ pé ní ìjẹta tí mo ṣe chat tí mo sọ pé wọ́n náà fẹ́ gbé mi lọ sí kìíní. Ẹ mọ̀ pé tí mo sọ pé before thirty first I'm going to pay the balance of three three something yẹn. I send it. Tolu. I send it. Gbogbo tán fún mi tí gọ́ọ̀mẹ̀ntì fún mi yẹn ṣé mo pé nísìnyí máa sọ pé bóyá kí n lọ ṣe mo ní many things láti ṣe in fact ọmọ mi tí mò ń derive mo ń de mo ń deny ọmọ mi for many things I deny myself many things it's good it's a part of training it's not good but uh, there's nothing person can do but I deny my daughter from many things that money I said I'm going to pay her I mean pay him because husband and wife pay pay her pay her na pay him pay them pay them I said the balance let me see okay receive i will sign okay thank you ó ti bá mi sign ìwé yẹn thank you so much jen ó ti bá mi sign ìwé tí gọ́ọ̀mẹ̀ntì ní kí sign fún un mo ti sẹ́ẹ̀dì kinní kan sí i mú bọ̀ náà. ìgbà tẹ́mi àti ẹ̀jẹ̀ wá gé mo ní wọ́n pè mí tó ní wọ́n ti wọ̀ mí tètè mo ní wọ́n tẹ́ wá kàmí sí ọ̀bá yìí. <laughs> èmi gan mo I was inside I couldn't just I just take my phone away from myself for my mo distance I distance myself away from my phone you know I don't want to go online you know welcome to my <laughs> so I wanted to call some people gbà <laughs> ẹ̀ẹ́n tó bá ní mo jẹun lówó tó bá ti jẹ́ pé kì í Canada yìí ah, in my wà mind mi níjẹta oh god i say i'm going to call Kokubek <laughs> to come and take àwọn fọ́níṣọ̀ àbí kan tí bá ṣe òtó bá bóyá náà wọ́n lè wá fi dí owó wọn ọmọ mi kọ́ ọmọ mi rẹ̀ bí mo ṣe rí kó fọ́ọ̀nì yẹn ẹ ọmọ kò fọ́ọ̀nì sọmọ mi The get it it's fake. What? not doing it. You said you are checking something. To check, I know. Mm. And they send it to email to me. That's good. They want me to. Okay. From the federal or from this Quebec? Federal. I trust this federal. Federal is trying anyway. He just ile ile ló kù báyìí. I pray that Canada, oh Lord, please do something about our accommodation in Canada for us, oh Lord, to bring it down, oh Lord. Let the accommodation be cheap in Canada and then it will look like heaven. Accommodation, no, only problem. So, that balance three alone ni four hundred kọ́ ló sẹ́ndì sí ní àná yẹn three ninety níjẹ tàbí check it for me now don't don't be worry now o ti ẹ̀dúpẹ́ pé ìta yà with apay àríyá owó tán fún mi ẹ̀tẹ́ mo pẹ́jọ́ pé lómi ìbá ti wá a máa pe owó àríyá tán fún mi mo yá kọ́kọ́ san balance three ninety tí mo ṣe òǹjọ yẹn I paid it and I also pay this one now so. Eh? three ninety five that's the let's say four hundred plus one five two thousand so owó tí wọ́n dẹ̀ fún mi gan ní kù bẹ́ẹ̀ kò tí ì tó bẹ́ẹ̀ so àfọwọ́ mẹ́wàá jẹ owó ọmọ mi àti credit mo ní kán kí n kò balance ẹ̀ because òun náà kó tó máa kó tó máa bínú <laughs> boya, bóyá federal government ni bóyá Quebec ni o ó sọ pé tax òun báyìí bó ṣe ga even people who have houses so if the government can do something to bring down some things for people so be oh my wow okay thank you so much hmm. ìyẹn ni mo ní kí n sọ fún so kẹ máa wò pé bóló tún ti rí so kò ṣiṣẹ́ yẹn pé tí ò bá lè ṣiṣẹ́ rárá kò lè rí benefit kankan gbà tá a bá gba benefit ní sí ta fi sanwó could náà bí àpapọ̀ àfowó àbúṣàbúlà àlejò ni so bọ̀ tí ẹ ṣe kudos mi ẹ káwọ́ sókè fún mi. a ní tòtórí ẹ̀jọ́ compromise faith wa ṣé ti yẹ bẹ́ẹ̀ but I want to shut up my mouth for some time iṣẹ́ tó bá ṣe tí ò bá gbé ẹ for some time wà á dákẹ́ ó ti yé bẹ́ẹ̀ iṣẹ́ tó bá ṣe tí ò bá gbé ẹ for some time wà á dákẹ́ kò ṣe pé kò ní gbé mi but I want to I want to hmm. bí àwọn nǹkan tí mo wá update yín sìn ẹlòmíì lè tún máa bínú pé ah o wọn dẹ̀ ti ń retí pé kàn tiẹ̀ dẹ́rọ tó bọ́lá síta kò sẹ́ni tó fún mi lówó ṣì ń gbá ogún mi ni mò ń jẹ o <laughs> ogún mi ni mò ń jẹ o iṣẹ́ tí mo ṣe nǹkan tó fún mi mo fi sanwó lé hmm. so ìgbà tó mò ń tiraka kò sẹ́ni tó rí o ṣé ti yẹ yín mẹ́yẹn so èmi fúnra mi mi ò lè ra oúnjẹ tó wù mí sílé once in a month a máa ń lọ sínú shop tó bá wù wá láti lọ jẹun for the past month now we don go despite tá bá tiẹ̀ lówó yẹn lọ́wọ́ because we a máa fi join yẹn àbí ká tún save for next láti sanwó lé ní àsọpá fẹ́ jẹ nǹkan kan tó ṣe ṣé ti yé so àdúpẹ́ fọlọ́hún ogún wa là ń jẹ́ o àní ṣe nǹkan burúkú àní bá yé èèyàn jẹ́ níta ń ṣe kò bá yé èèyàn jẹ́ o àwọn nǹkan tá a lè ṣe mẹ́kún mọ̀dẹ̀ tó sọ mo ní i release people i let people go ó ti yẹ yín bọ̀ tó bá ti rí ẹni tó mo ń sọ pé tí n bá ń san two thousand plus owó lé tó bá ti ń san two thousand dollar ní owó ilé ni kò yájú sí mi no boyfriend no husband husbandless bí ọ̀rọ̀ ẹnìkan ó ti yẹ yẹn <laughs> no supporter from anybody that apart from God like to see a thought situation i mean ṣe ṣe amen so ẹni tó bá ti ń san two thousand plus owó lé hmm, òun ni kó bá wa ṣé mo pé tí wọ́n fẹ́ lọ ṣe shopping mi ì lè fi two thousand mi ì lè fi one thousand dollar mi ì lè fi raṣọ tán every month ó ti yẹ yín bá fẹ́ ra aṣọ fẹ́ ṣe shopping tí bá ṣe shopping one thousand ó máa tún take time but every month I must pay it apart from that and other things láti san o kì í ṣe insurance àti owó ilé àti owó mi nìkan ló wà bẹ́ẹ̀ o many things kò sówó oúnjẹ ń bẹ̀ o kò sówó maintainer afẹ́jáde a máa re epo o bá ní wọ́n tó pàápàá a máa ma ra bus pass every time ó ti yẹ yín so ìyẹn bó ṣe jẹ́ torí ẹ lè máa crack orí yín mo ṣe kúkú ṣàlàyé fún yín pé how did he get it how did he survive it so àbí wọ́n fún lówó ni ó mà dákẹ́ kó sọ̀rọ̀ i don't want you to crack your head okay like i don't want you to have grey hair when my mummy was my age she doesn't have grey hair ọ̀fíìsẹ̀ nìkan tí mo yìí rí mọ́mù mi irun ò tí ì funfun tán wọ́n ti ya mẹ́rin so me do I don't want you to crack your head how did you do it how is it tó bàbá ọ̀sẹ̀ wọ́n ti fún lóhùn ìyàwó wọ́n ṣẹ́tù ẹ̀ wọ́n ṣe kíní kan nobody o ṣe ń gbá owó tó ń fún mi àwọn tó àwọn tí mo ń sọ̀rọ̀ tó jẹ́ Canada tí wọ́n ti mọ̀ ò ní mo mi ì sọ pé mo fẹ́ fúnyàn kọ̀ọ̀kan jẹ àbọ̀ ọmọ mi fẹ́ ra kọ̀ọ̀kan bẹ́ẹ̀ o I need a lot of things o oh. kódà ọṣẹ tá máa fi ń fọ ilé ẹ mọ̀ different different ọṣẹ la máa ń lò this time around ọṣẹ kan la fi ń fọlẹ̀ la fi ń fọ glass la máa fi fọ table la máa fi fọṣọ and it has different different ones tó yẹ ká fi fọṣọ tó yẹ ká fi fọ table tó yẹ ká fi fọ window we are using it torí pé bí life ṣe gbà ń sìn ni kódà mo tún ṣe pẹpẹ súùpù síbẹ̀ yẹn egungun yẹn four dollar no five dollar ó tún ti wọ́n four dollar mo ra àtijọ́ ẹ̀ tó tún lẹ́ran dáadáa gbà mo tún lọ wọ́n sìn ó tún ti di four dollar àmì ó tún ti di five point something ó tún ti di six dollar eléyìí tí mo tún wá rà kò tún lẹ́ran bí ti jọ yìí ẹlẹ́gìn mi wọ̀nyí mo ti ṣe pẹpẹ soup mo fẹ́ fẹ́rẹ́ sí kọtẹ́ fẹ́rẹ́ is good for body also ò ní ní ó máa ń good for difflamine deflammation gbogbo kò ní sí gáàsì àbí pé kò sí yé so ìyẹn bó ṣe jẹ́ o tá a bá jẹ oúnjẹ tá a bá sọ pé a jẹ oúnjẹ kí ni owó ta fi ń sanwó lé ta fi ń san bíìlì o ò lè jẹjẹ kú jẹ o tó bá fẹ́ ọmọ tí bá fẹ́ lọ jẹ oúnjẹ tó bá wù mí nínú two thousand kí n ra aṣọ kó jẹ́ pé lẹ́yìn tí mo sanwó lé tán mo kó two thousand dání mo sanwó lé bíi three hundred bíi tiẹ̀ tí n bá san three hundred bíi tiẹ̀ tí mo wá kó one thousand seven dání tí mo kọ́kọ́ bọ́ síbi tán ti ń jẹun tí mo jẹun tí mo jẹ mi àtọmọ mi àjọ oúnjẹ hundred dollar sanwó ó ti yẹ yẹ yẹn so má rí mi fí o ẹni bá dẹ̀ ti rí mi fí tó ti fún mi lówó rí ṣe báyìí ń gbọ́ two thousand ni mo san o owó ilé nìkan mo kò sọ kò sówó omi kò sówó náà ń gbẹ̀yìn bẹ̀yẹn tí mo sọ kò sówó bíìlì kò sí ṣọ́ráǹsì o ọgbọ́ àbó ìdáhùn so bí mo ṣe wà yìí tó bá pè mí fún iṣẹ́ ten dollar mò ń ṣe ó ń gbọ́ torí dẹ̀ ẹni tó bá tẹ̀ iṣẹ́ uber drive ló dáa jù tí wọn máa sì rí àwọn èké mi ò fẹ́ pick up yẹn wàá lọ pick ẹrù mi báyìí at the end of everything báyìí five dollar ló máa rí mẹ́ a máa ṣàyẹjọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa <laughs> àwọn èèyàn kan máa group against ah! ẹ in fact ọlọ́run máa rẹ́jọ́ rò ẹ ṣé o mo ní ìṣàlàyé fún yín ni kẹ má bàa crack orin púpọ̀ mo dẹ̀ fẹ́ pé mo mọ̀ pé ó máa máa wò mí ó lè ṣe tó pé ẹrí ó sáré dáhùn ni ó ní send it let me show you <laughs> kó má bàa dín <laughs> mo ní àbí kó jẹ́ kó pé ṣé ó máa jẹ́ kó pé ó kù hundred and something ṣé wà ó hundred plus hundred and plus ṣé ó máa jẹ́ kó kúkú pé títí ọjọ́ monday or friday next week ó máa pé ó ní send it tó mọ̀ pé tó bá wà lẹ́yìn tó bá ní kí n má send it sí ṣé tí n bá fẹ́ lọ ra oúnjẹ tí n bá dénú ṣọ́ọ̀bù sí bá rí oúnjẹ kan jẹ́ wo. When I got one thousand five, she can you send it? Can I send it or I wait till it's complete? <laughs> ó kàn send it, send it kíákíá ni láńlọ́ọ̀dù mi tó máa ń pẹ́ kó tó send message ó dá mi lóhùn lọ́wọ́ kùn mí ìjẹta mo san four hundred fún èyí mo san one five kì í ṣe torí kóòtù o kì í ṣe torí kóòtù mo ṣe sanwó kíákíá tó bá wà nílẹ̀ tí n bá lówó máa fún tí n bá wọṣọ lénìí mo ti make provision fún owó two months tí n bá fẹ́ ra nǹkan kan I go to any length to sacrifice to pay my bill to please my landlord the time tí mo rò pé mi ò ṣiṣẹ́ mo dẹ̀ ń wáṣẹ́ mi ìtì ìrìṣẹ́ mi ò tí mo bí ṣe máa rówó mo pe ẹni tí ó ń wénu lé mi ní nàìjíríà mo ní jọ̀ọ́ bá mi make another payment fún another year ṣó yẹ kí n sọ bẹ́ẹ̀. nígbà tí mo bá ń san hòtẹ́ẹ̀lì tí wọ́n ti san thirty thousand every day nǹkan wà nàìjíríà tó yẹ pé wọ́n máa sun oúnjẹ fún ẹ thirty thousand every day tó ti ń san thirty tó dẹ̀ wà òkè tó ní security dáadáa but if báyìí i'm paying more than that ó ti yé bẹ́yẹn mhm. if i have it nísìn kí wọ́n á kọ́kọ́ lọ ra nǹkan tí mo need àbí kí n ní kọ́ ọmọ mi ọmọ mi ní láti ṣe irun ó ní láti ra àwọn ọṣẹ ọṣẹ ẹ̀wẹ̀ a ní láti ra gbogbo toothpaste ṣé bọ́ọ̀bọ̀ mouthwash wá sì kù àìní a ní gbogbo nǹkan tá a máa fi tiri but èyí tó ti kù a kò manage ni mi ò mi ò lọ ra gbogbo ẹ o mo deny ọmọ mi mo deny ara mi for me to pay it so because of the culture and apart from that pàápàá wọ́n tẹ̀ fún mi ní tíkẹ́ẹ̀tì kan náà tó ní kí n san apart from tí mo sọ yìí gbogbo àkáǹtì mi credit mi ló wà into debt gbogbo credit account mi ló wà ní debit but the bone Ezekiel thirty seven the bone shall rise again ẹni tó bá jẹ pé kí n má rí i èmi ò déyàn lọ́wọ́ but i'm saying nothing but the truth so because of that anybody say ẹ eh, because ayé ni wọ́n lára nàìjíríà ṣé mi ò fa ayé nìyí ni ẹ eh, gbogbo nǹkan bàrú nàìjíríà ṣé mi mo da nǹkan rú nàìjíríà ni ẹyìn eh, kan bàjẹ́ fáwọn kan níbì kan ṣé mi mo bà tiwọn jẹ́ ni àbúgbà tèmi ń tiraka tèmi ń bí ń pa mo pe bí mọ́nú ṣé mo pe anybody si mi ní fìjà anybody ìgbà tí máa sunkún tí máa sọ pé ah ẹni pé mi jáde látara mo ń gbàdúrà ọjọ́ on the first ìfẹ̀dẹ̀rẹ́ kí n ṣe gbogbo àná máa jáde ó lọ pray for these people people be expect me to be praying and i'm not getting money from it what type of life is that. let me show you this is my hydro one fifty nine that's one sixty dollar one sixty dollar so things are very dear here okay wọ́n ṣe fún mi ní owó yẹn báyìí tí Canadian government fún mi ẹ mọ̀ pé tó bá ṣe ṣiṣẹ́ wọ́n máa yọ àwọn owó kan so tó ń fún mi ní àwọn owó kan dẹ́dẹ̀ tí ń rìn ẹ̀ I need to pay them mi ò sọ pé mo fẹ́ lọ ra cream fún mi mo fẹ́ lọ oúnjẹ we eat whatever we èèyàn máa ń gbàwẹ̀ náà but èèyàn bá gbàwẹ̀ náà ó máa break ìlú òyìnbó dẹ̀ làwà bí ṣe wà yìí vaseline mo fi para Look at my nails. <laughs> Vaseline. Ìgbà tí mo dárúkọ yẹn jẹ́ ẹnìkan sọ pé your cream face is dry. Ọlọ́run bóyá ọkàn balẹ̀ fún mi ní cream rẹ̀. Ọlọ́run má jẹ. I'm contented with uh, àkókò sísìn ní life. Ìgbà míì ó máa sweet, ìgbà míì ó máa kan ṣùgbọ́n tó to jẹ́ àwọn èèyàn náà ló máa ń wà léèyàn ló máa dúró tiẹ̀ pé àní jẹ́ kó rí tiẹ̀ ṣe á máa fìyà jẹ ni the Lord just said something to me today <laughs> ó ni awa èèyàn máa ń kánjú ó ní ṣùgbọ́n inú kálukú máa gba èrè ẹ̀ when it is time appropriate time either you are old or young you are young or black you are anything everybody will be paid by whatever they do appropriate time. ẹ̀yin bó ṣe jẹ́ wọ́n lọ for now bye for now thank you so much bye. ó ní i love your low cut <laughs> mi tẹ wo mi tẹ ẹni yìí ó máa ń ta sí mi ẹni ẹni àwọn máa sọ fún mi pé mi pẹ̀lẹ́ wọn náà pẹ̀lẹ́ ó ní this is the best haircut hair for you Bọ́lá pẹ̀lẹ́ ẹlẹ́rẹ̀kẹ́ pọ̀pọ̀f èmi nìyẹn o hmm. àbúrò ẹlẹ́rẹ̀kẹ́ yìí gidi ẹlẹ́rẹ̀kẹ́ pọ̀pọ̀f èmi nìyẹn o. bóyá wọ́n mọ fèsì mi nígbà tí mo kéré ni ní tiẹ̀ mọ̀ mo ṣáà mọ̀ pé mo ní cheekbone wọ́n pe cheekbone I have cheekbone cheekbone is a beautiful thing ṣá lips mi tí bá yẹ pé máa ń lo lipstick all the time tí mo dẹ̀ jẹ́ ni tí ò kì í sọ̀rọ̀ lórí live tó jẹ́ pé mo máa kàn lo lipstick tí n dẹ̀ máa ṣe photoshoot my lips is very nice I got a nice lips. fi sí ọmọ mi èmi náà ló jọ ọdún èyí tí ọmọ mi ò tó ń bí ti tèmi I have a lips that is thick very nice you see we going through stress but look at the beautiful face no makeup no filter and with stress kò sí stress yẹn ò ṣe tèmi ṣá with what people have done to us but look at the face this is my real face alright this is my real face this is my real face this is my real face this is my real face. ìwọ tó sọ pé o láìkí ló kọ tiẹ lórí mi ṣé o ṣẹ̀ṣẹ̀ máa ń rí mi tí mo ṣe ló kọ tiẹ. I carry low cut tó bá tún wù mí sí tí mo bá gùn díẹ̀ màá ní kan bá mi ṣàjọ màá tún ní mo fẹ́ ṣe twisting lẹ́gàn kan àti ìjà gbogbo ti tiẹ̀ dànù lẹ́nu mi ṣe rí ibi ilé low cut ni máa ń gbé low cut ni máa ń gbé èyí tí mo gbé ìgan ṣé kí n ṣé kí n bob hands mi kí n surprise mi I cut it myself ìyẹn kọ́ tolúwa mi tolúwa mi ta ló gẹ̀rùn fún mi. ìgbà tí mo ń ge ṣe mo wá gbà lọ́wọ́ mi tó bá mi ṣe I did myself operation do it yourself ọmọ mi sì tí mo sọ pé mo fẹ́ ṣe irun fún àti bí oṣù mélòó kan sí èmi mo ń ṣe irun fún ọmọ mi ádẹ̀dẹ̀ wíìgì sí máa ṣe kò lẹ́sẹ̀ fún máa ṣe all back sí ìgbà míì máa ṣe weaving ìgbà míì máa ṣe àdìmọ́lẹ̀ ẹlòmíì máa ń ṣe àdìmọ́lẹ̀ yẹn máa ṣe weaving yẹn tó yẹ kó nìkan ló máa gbé lọ́pọ̀ tó máa máa dé wíìgì sí ni mo ń ṣe irun fún irú tó bá jẹ́ pé ó fẹ́ kí n báwọn ṣe crochet màá ṣe crochet yẹn àbí kí n ṣe pick and drop but ọmọ mi ti grow tó ó bí le pé àwọn style kan bóyá ọmọdé àwọn kéékèèké ló máa ń ṣe bákan so I do it <laughs> love it today <laughs> rugged pọtọlọ́wọ̀n ní fìyà ṣe tèmi ìpọ́njú ò ní jẹ́ tèmi mi ní fìyà ṣayọ̀ lórúkọ Jésù i'm praying mo ṣe ń sọ̀rọ̀ yà i'm praying over it o so torí ẹ má máa jẹ́ kó dùn mọ́ ẹ láti pọ́n mi lójú àbí láti pọ́nyàn lójú ó ti yé má jẹ́ ó dùn mọ́ ẹ má jẹ́ kó dùn mọ́ ẹ <laughs> because àkọ́dá orókù dàbí àdágbẹ̀yìn ọlọ́run dẹ̀ ló máa ń dá àdágbẹ̀yìn yẹn. I want to be going for now. I want to go and do something gbogbo àwọn nǹkan tó ń fún mi ń sìn wọ́n fún mi ní àwọn trip kan mo tàn wọ́n fún mi láwọn trip kan tí n bá lọ láti bíbá yìí sí downtown <laughs> so anyway ṣá i'm going happy new month ẹ pẹ̀lẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé hmm, ẹ̀yin tí ẹ fẹ́ràn wa ẹ ṣé ẹ̀yin tí ẹ kórè wa ẹ ṣé ṣùgbọ́n ẹ má jẹ ìtàn yín ọlọ́run fẹ́ràn everybody jù ọlọ́run fẹ́ràn wa jù anybody lọ ẹ ṣé o we appreciate you those who are waiting for us to be put to shame you know, ẹ ṣe those of you that that <laughs> tẹ fẹ́ràn ìkà ẹ fẹ́ràn irọ́ ju òtítọ́ lọ ẹ̀yin náà shame. ṣe ẹ̀yin tẹ fẹ́ràn òtítọ́ ẹ̀yin náà ẹ ṣe ẹ̀yin alágbára náà tẹ máa ń fi agbára yín jà mí ni ẹ̀yin náà ẹ ṣe <laughs> ẹ ṣe gan ni happy new month ẹbí wa ṣọ̀pọ̀lọpọ̀ bye for now báwo ni gbogbo ẹ ṣe ń lọ. <laughs> Mm.